الحمد لله الذي بلغنا رمضان ووفقنا ووفقنا للبلوغ أول جمعة فيها نحمده سبحانه حمد الشاكرين ونستعينه استعانة المنيبين ونستغفره استغفار المذنبين ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة نرجو بها النجاة يوم الدين وأشهد أن سيدنا ونبينا وحبيبنا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه ومن سار على نهجه إلى يوم الدين أما بعد عباد الله ها هو الشهر رمضان قد أظلمنا بمصحاته وأقبل علينا ببركاته وهذه أول جمعة فيه وهي فرصة عظيمة دعوية لمراجعة أنفسنا وتصحيح مسارنا وتجديد مع ربنا سبحانه وتعالى قال الله عز وجل يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون فغاية الصيام أيها الإخوة ليست الجوع والعطش وإنما تحقيق التقوى التقوى في القول والاستقامة في السلوك والصدق في المعاملة ورحمة في التعامل أيها المؤمنون إن رمضان مدرسة إيمانية متكاملة فيه صيام الذي يربي على الصبر وفيه القيام الذي ينعشهم وفيه القرآن الذي يحيي القلوب قال تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فاجعلوا في أنفسكم أيها الإخوة نصيبا يوميا من كتاب الله تلاوة وتدبرا وعملا فإن القرآن لا يغير حياتنا حتى نغير إلى قصنا به عباد الله إن أول جمعة في رمضان تذكيرة لنا بأن الأعمار تمضي سريعا فكم من أناس كانوا معنا في رمضان الماضي وهم اليوم تهت التراب وكم من إنسان كان يؤمل أن يبلغ رمضان فلم يدركه فلا تؤجلوا التوبة ولا تؤخروا الصلح مع الله ولا تسوفوا في الأعمال الصالحة قال النبي صلى الله عليه وآله وسلم راكما أمريهم دخل عليه رمضان ثم انسلخ قبل أن يغفر له أيها المسلمون رمضان شهر الجود والإحسان شهر تفكير الصائمين ومواساة الفقراء وصلة الأرحام وإصلاح ذات البين فلا يكن حظنا منه العادات فقط بل ليكن حظنا فيه العبادات ولتكن لنا فيه خلوات صادقة مع الله ودموع خاشعة في جوف الليل اغتنموا اغتنموا لياليه وخاصة العشر الأواخر منه ففيها ليلة القدر التي هي خير من ألف الشهر adúgbẹ́ fún Allah subhanahu wa ta'ala ọba tí ó jẹ́ kí ọmọ tọ́nu ọdún ìṣojú wa tó sì tún jẹ́ kẹ́bí wa kó di jímà àkọ́kọ́ nínú ọ̀rọ̀ tọ́dún yìí òní ní jímà àkọ́kọ́ nínú ọ̀rọ̀ tọ́dún yìí adúgbẹ́ fún ọlọ́run ọba mímọ́ kan ọpẹ́ ti olùfẹ̀mí ìmúwé hàn sọ́lọ́run ní ìdẹ̀ra tó ṣe fún wa yìí àwa ìrànlọ́wọ́ ọlọ́run ìwà ìrànlọ́wọ́ ti ẹni tó ṣe pé ń ṣe rí padà sọ́dọ̀ ọlọ́run torí ti aláìlágbára ni àwa àforíjì Allah subhanahu wa ta'ala ẹlẹ́dàá wa ìwà àforíjì ìtẹ́lẹ́ṣẹ̀ olùkọjá àlà àti olùṣàdérí. asájú ọlọ́run ọba kúrò níbi agbogbo aburú yóò jẹ́ ẹ̀mí wa àti àwọn aburú iṣẹ́ ọwọ́ wa. Eré di rẹ̀, ìpadàbọ̀ sí rẹ̀ àti bí yòówù tí yóò já sí tó jẹ́ aburú àṣáájú ọlọ́run bá kú ní gbogbo àwọn aburú wọ̀nyí. Ẹni ọlọ́run bá fi mọ̀nà ẹ̀yin olùgbàgbọ́ òdodo ìmọ̀sẹ́ni lè ṣí lọ́nà. Ẹni ọlọ́run bá fi ṣí lọ́nà bàbá lẹ tí ó wọ̀nà kan mọ́ òsì òwò olúwa méṣì wá lọ́nà òwò àwọn tó ṣìnà náà wọ́n ti wọ́n ti inú ẹ̀ òwò mo jẹ́rìí pípé kò sí ẹnìkan tí ìjọsìn bá ń lórí ojú bí kì í ṣe Allah subhanahu wa ta'ala tí òpin méjì délé mẹ́ta ìjẹ́rìí tá a jẹ́rìí òun ni ó fún wa ní ìrètí tó fi ní lọ́kàn balẹ̀ pé pẹ̀lú ògùn ọlọ́run a wà nínú àwọn tí ó là lójú àrùkíyà mo jẹ́rìí pé dájúdájú aṣáájú wa ànábì ìwà olólùfẹ́ wa ń jẹ́ Muhammad ẹ̀rú fún ọlọ́run mọ́mọ́ ní òjíṣẹ́ rẹ̀ ní pẹ̀lú abẹ́rẹ́ ọlọ́run bàbá ní ṣe àti fún Muhammad sọ̀rọ̀ lọ́wọ́ wa ní wàhálì wọ̀sán máa ará ní rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹni bá rí ojú ọ̀nà wa títí di ọjọ́ àdúkìá wọn lẹ́yìn ilé ìrìn ẹrúgbìn ọlọ́run ẹ̀jẹ̀ ká páyà ọlọ́run mò ń kìlọ̀ fún wa àti fún ẹ̀mí ara mi náà nípa ìbẹ̀rù ọlọ́run torí pé eléyìí ni àsọtẹ́lẹ̀ tàbí àṣẹ tí ọlọ́run pa fún àwọn ẹni ìṣáájú àtàwọn ẹni ìkẹyìn ọlọ́run bá ní ẹ̀yìn onígbàgbọ́ òdodo ẹ páyà ọlọ́run ní bó ṣe tọ́ àti bó ṣe yẹ ẹ má jẹ́ kí ẹ̀mí bọ́ lára yín àti kó jẹ́ pé ipò ẹni tó ju wọ́jú sílẹ̀ sọ́gbọ̀n kò lẹ́wà nígbà náà ẹ̀yọ́ nígbà kó òdodo ha òun náà mà rí o oṣù rọmọdọ́n tá a sọ pé ń súnmọ́ rọmọdọ́n tá a sọ pé ń kalẹ̀ kó gbàgbà rọmọdọ́n tá a sọ pé ó ti wà nítòsí òun náà ló ti wá dé tá a wà nù rẹ̀ yìí. ó dé o pẹ̀lú àwọn àlùbáríkà tó kó dání torí pé rọ̀bọ̀dọ́nù ó kún fún àlùbáríkà òní sì ni àkọ́kọ́ jímà nínú rọ̀bọ̀dọ́nù jímà àkọ́kọ́ tọ́lọ̀ nígbẹ́ wa tó dà èyí ta nínú rọ̀bọ̀dọ́nù yóò àǹfààní ńláńlá ló mẹ̀jẹ̀ fún wa láti ṣe àtúnyẹ̀wò ẹ̀mí wa káwò ká ṣe uru. pẹ̀lú ẹ̀mí wa ká ṣe àtúnyẹ̀wò àwọn iṣẹ́ ọwọ́ wa ká wá ṣe àtúnṣe gbogbo bá ti nílò ayé bọ̀ ṣáájú ọjọ́ òní láwọn tó gba àtúnṣe ń bẹ̀. ṣe lọ́tún àdéhùn wa pẹ̀lú olúwa wa ọba tó a nǹkan kan a nǹkan kan àwọn oníwá ìrànlọ́wọ́ àti ẹ̀sìlẹ́yìn ẹnikẹ́ni tàbí ohunkóhun bí kò ṣe fi àlá sílẹ̀ àná ọ̀wọ̀ta ara tó gbẹ̀jẹ́ bí a ṣe ìtọ́nù ẹni ẹ̀kọ́ òní òun a máa ń ṣe wá àti iṣẹ́ náà ní ọkàn bá a ṣe sọ pé àníwá ìrànlọ́wọ́ ẹnikẹ́ni àtìníwá àtìlẹ́yìn rẹ̀ àṣetán ní sọ pẹ̀lẹ́ pé tí àpá tó ń sọ̀rọ̀ níbi sọ pé òun ò gbé ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn mo lè yí tí ó mú ni wá orogún pẹ̀lú ọ̀lọ́ ìdíyàn lọ bá àwọn tó ń yẹ nǹkan mọ̀ pé ẹ bá mi wà láfíà bí ẹ bá mi wò ó kí ló fa wàhálà ẹ ṣàánú ohun ẹ mọ̀jẹ̀ kó ń kú báyìí bóyá ọ̀sìn ká lọ sọ́dọ̀ dọ́kítọ̀ bóyá oníṣègùn ilé ìjọba tàbí bàbá dànù bàbá wọn tó wà kì í ṣàwọn tí ó fẹ́ jáwé tí ó kọ́kọ́ pọ̀pọ̀ kì í ṣàwọn tí ó fẹ́ jáwé tí ó fẹ́ ògùn kì í ṣàwọn tí ó sọ pé ká nílò ògùn tí ó láwọn àdájọ́ tí ó kọ̀ wá ṣáájú ká tó ìlú. àwọn wọ̀nyí ìrànlọ́wọ́ èyí tí ọlọ́run ọba tó pa wá láṣẹ láti ṣe èyí tí àdájọ́ ti ń bí òun fún wa ọ̀nà tá a lè gbà ní àbáyọ tàbí ọ̀nà àbáyọ sí àwọn ìṣòro tó ń kojú wa ní ìtí kò ní jẹ́ ká ṣẹlọ. Mọ́ta wá sọ pé a ní wá lọ́wọ́ ẹ̀dá kan àti àtìlẹ́yìn, yẹn ni pé a ní ní bàbá àtàlẹ̀ tàbí nígbẹ̀jọ́ nípa àlámọ̀lẹ̀ àìwá. Fún àwọn bàbá àtàlẹ̀, òun náà ni àdó tó ń bẹ lápò ẹlòmíì àbó ń bẹ ní rẹ̀. Àbó níbi tó lọ fi pamọ́ sí ìlú ìlú. Nínú rẹ̀ ní àfọ̀ṣẹ́ tẹ́lẹ̀ àkùgbọ́dọ̀ gbénu ní o, ẹ̀lẹ́fíṣẹ́ gbogbo ọ̀rọ̀ ìwádìí ọmọ yìí orí ẹ̀ bàjẹ́ orí ọmọ yìí ó bàjẹ́ ọmọ yìí ayé rẹ̀ orí ayé rẹ̀ orí rẹ̀ kí làwọn kúrò nǹkan máa káàkiri tó dàbí díndín kù gidigidi àwọn àlọ́wọ́ àwọn oríṣiríṣi hmm? àwọn àgbà ìyọ́nú àwọn ayé àlùwò ọwọ mọ́dárí kan ìfúnpá ìgbàdí pààrọ̀ ìkọrùn gbẹ́rẹ́ tàtàrí ìpàkọ́ tàbíyá ìrìnkì torí ahọ́n tẹsẹ̀ atúgbò àwọn nǹkan wọ̀nyí tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn ìṣúra ìta nípìnlẹ̀ ìta fi kọ́lé ìta àlùmọ́lẹ̀ àtoríṣiríṣi fún ìṣọ́ fún ààbò àdúgbò àwọn nǹkan wọ̀nyí là ń sọ wípé ká ṣe àdéhùn ká padà ká yẹ̀wò dáadáa nígbà gbogbo àwọn nǹkan wọ̀nyí àǹfààní láńlá lásìkò tá a wà yìí ò ká pa wọ́n tì ká gbé wọn jù sílẹ̀ ká jìnà sí wọn pátápátá ká ta kéfì sí wọn ká wá ṣe rí padà lọ sọ́dọ̀ ọlọ́run ọ̀gá sí ìhànà ọ̀gá

ìmá dúró déédé àti ìmá dúró ṣinṣin lójú ọ̀nà Islam ìṣòdodo inú ìgbésí ayé wa àti ìbáṣe pọ̀ pẹ̀lú àwọn ẹlòmíì ìmá láàánú níbi ìbáwọn èèyàn gbé ká má jẹ́ ọ̀dájú ká má jẹ́ ìkà ká sì má nígbàgbọ́ òdodo kò sí èmi nígbà tí ó Ramadan oṣù yóò ilé ẹ̀kọ́ kan ni ilé ẹ̀kọ́ olóbẹ̀ ilé ẹ̀kọ́ ìgbàgbọ́ kí máa jẹ́ kíkà bẹ́ẹ̀ ni kò yẹ kó kí sì máa jẹ́ ká ní ìgbàgbọ́ tí kò ní àrùjẹ bó ti wulẹ̀ kó máa. torí pé nínú Ramadan a jí dìde lóru àwọn èèyàn náà fi là ń bẹ́ẹ̀ a ó máa jẹ oúnjẹ àárọ̀ kùtù nígbà òkú ìjẹ tẹ́lẹ̀ kí ló ní náà fi ń jẹ ọkàn wa máa sọ pé à ń tẹ̀lé àṣẹ ọlọ́run èyí ṣe tá a fi dìde bá yẹn lọ́sílà ọkàn wa máa sọ fún wa pé à ń tẹ̀lé àṣẹ ọlọ́run tí ò bá sí ọmọ lọ́rùn ó ṣeé ṣe kí lè má sì ní pèsè ààyè wa rọ̀bàdàn fẹ́ rí ilé ẹ̀kọ́ kan ní kí ń kọ́ wa ní sùúrù lọ́sàn-án ìjẹta nígbà gbàtọ́dọ̀wọ́ bí ọ̀sán ní á ìbílẹ̀ máa pa ní wẹ́rẹ́wẹ́rẹ́ ẹnìkan láwẹ̀ wà àmì tó wá ti bẹ̀rẹ̀ lákọ̀ọ́kọ́ bí ọkàn kí ló yẹ kí n lọ ní wọn pa ní ó yẹ kí n wá nǹkan kí n fi pa nù kí ló wá nǹkan láti fi pa nù mo pé nítẹ̀lé àṣẹ ọlọ́run wa wípé ká máa gba àwẹ̀ láti gba tí àlùfáàjì bá ti yọ títí di ìgbà tí ìṣù ọ̀rọ̀ tó bá ti wọ̀. eléyìí ilé ẹ̀kọ́ sùúrù gidigidi ni èèyàn bẹ́ẹ̀ lánú tàbí èèyàn ní kò ní ṣépè ó wá rántí ọ̀pẹ́nu ọ̀gbọ́n náà wà àdáni sọ̀rọ̀ bá alẹ́ wà náà tẹ̀ sọ wípé tí wọ́n bá bú wa nínú ọ̀gbọ́n káwa máa ń pọ̀ yìí. bó ti wulẹ̀ kọ́ wa. tí wàhálà àwọn bá wá pọ̀ ní kálà pé kí sọ kí sọ kí sọ aláwẹ̀ mi èmi ń lọ́wọ́ èmi ń lọ́wọ́. òní ò máa jẹ́ ìsìn òní ò máa jẹ́ ìsìn ìpè òní ò ó ń kẹ́kọ̀ọ́ sùúrù nìyẹn ó ń kẹ́kọ̀ọ́ àmójúkúrò nìyẹn ó ń kẹ́kọ̀ọ́ tàbí ìfojúkéré gbogbo àwọn nǹkan táwọn èèyàn ṣe tí wọ́n rò wà á fi tó pàtàkì lẹ́bí ẹ̀bí ìmọ̀ àti ọláṣẹ ọ̀rọ̀ ó bẹ nínú kò kíké òṣìṣẹ́ àti kébẹ̀ ṣe fẹ́ yí àwọn ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ wa ti bẹ̀rẹ̀ sí ká kùránì ó yí ilẹ̀ ní wa pàápàá sábàmọ̀ tó máa ìdí ni tó fi jẹ́ pé kùránì alábàárẹ́tì kùránì alásùúrẹ́tì kùránì oníkè ní yáyà kéèyàn tẹ ẹ̀mọ̀ tó mẹ́rẹ̀ kò ní ṣàǹfààní onígbé kò ní lè ṣe pàdágbòrò ẹ́ kò ní lè ṣe ìwòye ìrònú àti àgbéyẹ̀wò àwọn nǹkan tí ń rẹ̀ yìí alukurani sì bá a ṣe ń wò táǹkàì àgbàlágà ara kíkọ́ ọ̀kan nínú alukurani ànábìwá Muhammad sọ̀rọ̀ lọ́wọ́ àríwá àríwá kan sọ wípé ládá mẹ́wàá mẹ́wàá òun là ń gbà bẹ́ẹ̀ ẹ̀tọ́ bá ti ka bísímìlá rahman tó bẹ̀rẹ̀ bákan náà àwọn afá wọ́n sọ ara fi mọ́kàndínlógún ní bẹ̀rù bísmìláàrí ọ̀ṣùnà ọ̀ṣùn òun náà ti gba aládàbò wa lọ́nà mọ́kàndínlógún tí í ṣe àádọ́wà one hundred and ninety lórí bísmìláàrí ọ̀ṣùnà ọ̀ṣùn ìrìkà tó wù. káwá tó sọ pé o kà pé wọ́n lọ àṣẹ òkè fáráàkì òkè náà ètò mọ́kà náà ni ọ̀dẹ̀ ń kà àwọn tó mọ́kà ọgbẹ́ sí orúkọ wọn náà ronú owó yìí àwọn ẹ̀yìn. ó si pàtàkì alukurani tẹ́rí ẹ ọlọ́wọ́ bá sọ nínú alukurani gbọ́ oṣù yìí pé ṣáàrù ọmọdọ́ọ̀nà lẹ́dí òbí oṣù ọmọdọ́ọ̀nà òní oṣù tààtù alukurani kalẹ̀ níbẹ̀ tí ó jẹ́ ìtọ́sọ́nà ìmọ̀nà fún àwọn ọmọ ènìyàn àti àlàyé ọ̀nà mímọ̀ yẹni ọ̀nà mímọ̀ àti òpínyà láàrin ọ àti òkèèrè láàrin àti gbogbo láàrin ọ̀nà àti ìgbẹ́. ìdí ni tó jẹ́ pé nígbà tí ọlọ́run sọ fún wa pé ní oṣù rọ̀mọ̀dá jẹ́ pé oṣù kùránì làwà yìí látara bẹ́ẹ̀ ìka gbogbo wa ìkáwà náà ní ìpín nínú oṣù yìí nínú ọ̀rọ̀ ìwòye sí ìrònú sí àti ìgbéyẹ̀wò ẹni tí ó bá mọ̀ tó máa rẹ̀ gbọ́ ògúrú tó bá lọ owó àwọn ìtumọ̀ kùránì tí a kọ lórí Yorùbá tó bá wọn Yorùbá ká kò láìsí tó bá lọ fún kùránì tí a tú sédé òyìnbó tó lọ kà àmọ́ wò yẹ ti faransé àti bẹ́ẹ̀ lọ tó àbá ní tí wọ́n tún kùránì kò ní rọ́pò kápẹ́ kùránì lárúbáwá gbogbo tó bá ń kà ní yorùbá kò ní gba rárá bí àwọn kò ní gba ara ọ̀kan nítorí ní orúkọ ọlọ́run olóore ọ̀fẹ́ aláàánú àwọn bí ó tún ní orúkọ olórí ọ̀fẹ́ alálẹ́kùnlé ẹ̀mí òní pẹ̀lú orúkọ olúwa oríṣiríṣi ìkàlùkù kọ ara tí tó ń ní kò sínú ara tí tọ́lọ̀ ń bá wa sọ orúkọ kò sọ gbọ́dọ̀ sínú àwọ̀ àmì ìtọ́lọ̀ bá wa sọ ọlọ́run kó mọ̀ bá a

ẹgbẹ́ Ìlọrin ìjọba láàmù sọ náà àwọn ìbọ̀ ọ̀nà àwọn ìgbóhùnà náà ń bẹ̀ orí orí fún ìjọ pé ó sọ ó sọ orí orí àwọn ìgbóhùnà ń bẹ̀ àwọn òǹkọ̀ Yorùbá tí wọn náà ń bẹ̀ àwọn òkè ògùn àwọn tí wọn ń sọ̀rọ̀ àwọn ń bẹ̀ àwọn ẹ̀gbá wọn bẹ̀m̀bẹ̀ ẹ̀gbá tó wọn bẹ̀m̀bẹ̀ hmm? àwọn àwórí wọn bẹ̀m̀bẹ̀ kápẹ́wá ni a wá sí ìpínlẹ̀ òun yí níbi pépè ti dàrú dáadáa ẹwà àwọn ìjẹsà ẹwà àwọn ètùtù ẹwà kúrẹ́ tẹ́lẹ̀pá mi ìbìyẹn ń súnmọ́ra wọn bọ̀ títí tá a fi dé ìrùn ọ̀gbà tàbí àtàbá ti kúrò ní kàrẹ́ díẹ̀ báyìí ẹ̀rí tí a ní fẹ́ gbọ́ tó ń kàrí kún mímọ́. sátó lọ sílẹ̀ òwe àwọn fẹ́ ń pè ní okùn àwọn ohun ẹ̀rí tí àwọn yẹn tí ò bá náà gbogbo máa ń sọ bẹ́ẹ̀ náà lórí náà wà ṣùgbọ́n náà sọ kùránì yẹn kalẹ̀ ní kẹ́ ẹ máa kà ẹni tó bá kà yẹn ládàá torí náà kí lọ mọ torí mo rí àwọn kan àbí mo gbọ́ àwọn kan mo sọ pé mo wọn ò gbìyànjú kí wọ́n lọ kọ́ àṣọ kẹsì dáadáa àwọn sàárì ànábì náà kọ́ kúránì alárúbá tó fi dìní náà máa kọ́ kúránì bẹ́ẹ̀ dé mọ́kà ẹ bá wọn nínú kàábà ọmọ wọn kéékèèké àtàwọn àgbàlagbà tẹ ń fáwọn tó ti ń dé màjí náà ẹ bá wọn tẹ ń o èèyàn èyí ó kọ ni ẹ̀rí pé nígbà tí wọ́n ṣe mùsàlákọ̀ ìdíje kíké kùránì gbàgbàǹgbà ayé ọ̀pọ̀lọpọ̀ ọgbà nàìjíríà yìí ṣe kò kíní o àwọn sáwọ́dí náà wà ó ẹ mọ́tò wọn wà wà ó ṣe kò o àwọn ọmọkùnrin àwọn ọmọ ilẹ̀ lábára pọ̀ rẹpẹtẹ kódà Egypt tí wọ́n ti mọ kùránì kéjì gbogbo àgbáyé gẹ́gẹ́ bá fàṣì ṣàlàyé àwọn rí pò kí ṣe lọ́pọ̀lọpọ̀

ìròrí ọ̀lẹ àti ìròrí ẹni tí kò nímọ̀ nípa nǹkan tí ń ṣe nítorí náà kùránì kò ní yí ìgbésí ayé wọn padà àyàfi tí àwa náà bá yí padà ìbáṣepọ̀ tí ń bẹ láàrin àwa àti kùránì dájúdájú àkọ́kọ́ tí wọ́n wa ń lọ díẹ̀díẹ̀ o díẹ̀díẹ̀ tá a wí èdè láti yára yára gangan ní lọ ẹtí ò bá gba ìgbésẹ̀ ní lọ yára yára bá ṣe jókòó kó padà rẹ̀ ní ọgbọ̀n ọdún sẹ́yìn gbogbo ẹni bàbá àbá fẹ́ pé àádọ́rin ọdún lórí rẹ̀ afẹ́kẹ́ wo àádọ́ta ọdún padà ǹjẹ́ ó tó ìṣẹ́jú kan tẹ́ ẹ̀mí rántí àádọ́ta ọdún lọ skul nínú wa mo ń wúra mi ní mo jáde láti 2005-2015-2025 this is 31st year ọdún kọkànlélọ́gbọ̀n tí mo ti jáde yunifásitì tó ní mò ń wúra mi tí mo wọ fúta ẹ̀ ṣeré mi mò ń wúra mi yìí pẹ̀lú aṣọ gán fi ṣe kọ̀mọ́tà fi ṣe kíná matric kò gbà ẹran tí ẹ̀yin bàbá wa tẹ́ ti di ẹni tó ní oko lónìí ẹ ò rántí ìgbà pé àwọn bàbá ń fàyè lọ sóko yìí bẹ́ẹ̀ líle kò ní kí tó wó sójú ọ̀nà tí wọ́n gbé yìí kò ní kí ẹ rí pé náà láti mọ̀ pé ìṣẹ̀lẹ̀ èyí ni mélòó mélòó láwọn èèyàn tí wọ́n bẹ pẹ̀lú wánú rọmọdán tó lọ ṣùgbọ́n lónìí bẹ lábẹ́ yìí mélòó mélòó ní tí ó jẹ́ pé èrètí ti wọn náà ní pé káwọn ní rọmọdán tó ní ṣùgbọ́n rọmọdán kù sáábà ó kù ẹlòmí ó kù ọ̀la kó ló kù ọ̀la yìí kódà wọn fi ẹlòmí lóru òru ló kù àárọ̀ rẹ̀ wọ́n wọn ò bá nítorí náà ẹ má jẹ́ ká lọ ìtura lára o ẹ ẹ má jẹ́ ká mọ tí síwájú àwọn ìfẹ́rí máa padà ṣe máa padà ṣe ó lè má ráàyè láti ṣe mọ́ tó ń dikú òun ikú bàbá wa ní yunifásitì bàbá ń sọ fáwọn brọ́dà àwọn sísá ẹ jẹ́ ká máa kí ọ̀hún ẹlòmínú ìwé ló wá káàdì tó ń bá ti gàdé tó ń pa òun wà máa ìgbà tó gàdé ìtàn káàpù ló gbà lọ wàhálà ṣe é ní káàpù jẹ́ ó yí wọn kí ìgbà tó jáde iṣẹ́ ní wákìrì ọlọ́kàn wọn ò balẹ̀ ẹjẹ́ kó wọ iṣẹ́ ìgbà tó ríṣẹ́ ó lọ gbáṣẹ́ ojú ojú pàkàlẹ̀ tó lọ́kàn wọn ò balẹ̀ iṣẹ́ àwọn kò sáàyè àfàbò ló ṣe fẹ́ kí òun aago mẹ́ta àbọ̀ ló ti máa ń wọnú mọ́tò àtúntò òkú tí tó òun sì ń débi iṣẹ́ ilé ó ti mọ́ kó ló ń ṣe káfúgbà ibi iṣẹ́ àwọn kò sáàyè fáyẹ́là máṣíìn tó wà wájú òun bẹ́ẹ̀ bá sùn máa sàgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti di aláàbọ̀ ara yóò gé èèyàn lọ́wọ́ rẹ̀ gbóhùn sí tẹ̀lé ó wà láyé ó wà láàyè ó rò pé tóun bá jáde yunifásitì lòun ráyè ìṣúná ìdíwọ́ ráyè bẹ́ẹ̀ lóríṣiríṣi ọlọ́run ló nítorí náà ká má ṣe ọ̀nà àwọn tó ń sọ pé mò ń bọ̀ wá ṣe báyìí mò ń bọ̀ wá ṣe báyìí nítorí náà ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ má jẹ́ káwọ́ àmọ́ àwọn tí kì í ṣe bẹ́ẹ̀ o ọlọ́run ṣe àwọn wa ọlọ́run fún الحمد لله على إحسانه والشكر على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله تعظيما لشأنه وأشهد أن محمدا عبده ورسوله الداعي إلى رضوانه صلى الله عليه وعلى آله وصحبه أما بعد عباد الله اتقوا الله في صيامكم فليس الصيام إمساكا عن الطعام والشراب فقط بل هو إمساك عن الغيبة والنميمة والكسب وسوء الخلق قال صلى الله عليه وآله وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجه في أن يدع طعامه وشرابه فليكن رمضان فليكن رمضان نقطة تحول في حياتنا ولنجاهد أنفسنا على استقامة بعده كما نجاهدها فيه فإن رب فإن رب رمضان هو فإن رب رمضان هو رب سائر الشهور اللهم بلغنا رمضان اللهم بلغنا تمام رمضان وأعنا فيه على الصيام والقيام وغض البصر وحفظ اللسان واجعلنا فيه من المقبولين والمعتوقين من النار اللهم أصلح أحوال المسلمين وارفع عنهم البلاء والغلاء والوباء وسوء الفتن ما ظهر منها وما بطن اللهم اغفر لنا ولوالدينا ولجميع المسلمين الأحياء منهم والميتين أقول ni الله سبحانه وتعالى wa ta'ala àwọn lẹ́yìn yóò máa fi ọpẹ́ òun ìyìn fún ẹlẹ́dàá wa lórí ìfiwá ṣe kòńgẹ́ orílẹ̀ Islam àti àánú gbígbé tó fi ọ̀nà tó ń kó bá wa láyé kó bá wa láyé. mo jẹ́ pé kò sí ẹnìkan tí jọ ṣe tọ́jú sókè lò bí kò ṣe ta'ala mo sì jẹ́ ìgbé ẹ̀yẹ wípé ọlọ́run ẹjẹ́ ká páyà ọlọ́run ní àwẹ̀ sáàmà yìí o ààwẹ̀ wa kìí ṣe ìkóra tó níbi jíjẹ àti nínú nìkan ṣùgbọ́n ìkóra ró níbi ọ̀rọ̀ ẹ̀yìn ìkóra ró níbi òfófó ṣíṣe ìkóra ró níbi irọ́ pípa ìkóra ró kúrò àwọn ìwà burúkú lóògẹ́gbẹ́ àwọn olóṣèlú kọ́lọ̀ ń kúṣà àánú wa ọ̀ mo gbà wá níyànjú àwa tá a wà ní òṣèlú gbogbo àwọn tó practice tá a bá fẹ́ máa ṣe ká máa tó gbọ́ wọ́ òkè kó mọ̀ mọ́ tó sínú ọ̀rọ̀ bọ̀. torí pé ẹ̀yin náà wà pé kìíyàrá jàǹbá ó pọ̀ gan nínú òṣèlú. àlọ́gbé ìbá ìmáa sọ̀rọ̀ àwọn èèyàn lẹ́yìn ìmáa jẹran wọn láàyè àti lókùn bùhùtán adapa irọ́ mọ́ọ̀yàn káwọ́ èèyàn báyìí ká wa wá irọ́ kò sí ọṣẹ tó lè fi wẹ̀ tí ó mọ̀ láéláé sẹ́wọ̀n pé ló ṣèlú lójú àwọn olóṣèlú tẹ́lẹ̀ lórílẹ̀ yìí ti sọ fún wa wípé eré ìgbìnrin ni omi tí wọ́n fi máa ń wẹ̀ tí wọ́n bá ti rí ìgbìnrin náà omi àwọn tá a mùsùlùmí nínú ká gbìyànjú èyí mọ̀ sọ kẹfẹ́ wíyá ká yíwà padà kọ mò ń sọ̀rọ̀ mi sọ pé ìyẹn kọ́ ni pé kò bá mọ̀ káwọn máa jẹ́ kí àwọn abẹ́yàn olórí abẹ́yìn kó mọ̀ máa bọ́ pé a má máa jẹ́ ó bọ́ sínú Ramadan nínú oṣù Ramadan tí a bá ti ń ṣe time table ní ká fi lọ wo ìgbà tí Ramadan ó bẹ̀rẹ̀ àbí a ò ṣe kọ́ngírẹ́sì kankan á wà nínú àwẹ̀ nígbà náà nítorí àwọn skimmings mo sọ yìí àwọn oríṣiríṣi ète tá a máa ń dà àbẹ̀wò ẹlòmíì nínú ọmọ gbọ́ lẹ́nu olóṣèlú ìgbàdo òun ti kú òun láàbò ti di kékeré mo sọ àwọn nǹkan tó ní à oníṣẹ́ wọn pàdánù wọn á ní kí ló ní rírà ó ní tó ṣẹlẹ̀ tí ò bá ti lè pààyàn tó lè ṣiṣẹ́ ní ń sọ fún mi bẹ́ẹ̀ ẹ wá máa wo áàrí inú mùsùlùmí náà tó ní irú nǹkan ẹlẹ́nu inú ọmọ náà ọmọ ìyá rẹ̀ mùsùlùmí nítorí bó ti mọ̀ yí pé òun ni bí wọ́n ṣe ń ṣe yìí lọ lọ̀rọ̀ yẹn yóò súnmọ́ kó gbè ipò yóò bọ̀ sí lọ́wọ́ yóò sì máa mà lọ pààrọ̀ wọn kò sí pé nígbà rẹ̀ kó má bà sí lọ́wọ́ tábà jọ ń sọ̀rọ̀ èmi àti ẹ̀ báyìí yóò ní tó fà níjà ẹ mọ̀ kó jíjẹ ọdún mẹ́rin ló fẹ́ ló bẹ̀ kí la fẹ́ jẹ fọ́dún mẹ́rin àtọ̀rọ̀ àforíjì náà nì sẹ́ni rẹ̀ ò bá tọ́ sí mẹ́rin yẹn kan tó bá ráyè àforíjì kò tó kún kọ ọlọ́run ṣàánú wa nǹkan ọlọ́run wá ti ṣètò rẹ̀ kalẹ̀ sùúrù lóko wọ́n ní ipò yẹn ipò yẹn gan lè já lè jáde wọ àgbòjọ àìwọ́n ní kéèyàn má sí nípò gbà nìkan ìsinmi ló jẹ́ fún yàn tó báwọn èèyàn ní pariwo wa èmi ní ìsìn kò fẹ́ tó lè ṣépè fún mi nípa pé wọn ò ṣe títì ìdí kankan tó sẹ́ni ṣe lọ́gbọ̀n kò sẹ́ni tó lè bú mi wípé owó skul ọmọ wọn ní ká sanwó ilé báyìí pé mo jẹ́ tíṣà pọ̀ ní bú mi ẹ̀ ṣùgbọ́n tó bá wà níjọba èèyàn máa so àìmọ́ sí ń bẹ̀yẹ tó jàǹfààní kan fún mi ẹ bá wà nípò náà bó tiraka kó fẹ́ ṣe dáadáa àwọn tó kó yìí ń kọ́ kéèyàn bẹ̀ lọ lérò ni pé kò bọ́ sí kéèyàn tó dúpẹ́ kò bọ́ sí tó bá mo sọ eléyìí nítorí nǹkan tó ń ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ kọ́ngẹ́sì àwọn pátì kan tó ń lọ lọ́wọ́ kì í ṣe pátì gbogbo pátì míì tẹ́ gbogbo rẹ̀ náà bẹ́ẹ̀ ni ó nse jọ ara wọn kọ́lọ̀ kó ṣàánà wa nítorí náà ẹ̀yin onígbàgbọ́ òdodo ká jìnà nínú àwẹ̀ yìí sí ọ̀rọ̀ ọ̀rọ̀ àtẹ̀rí èké àti iṣẹ́ ẹ̀rọ àti iṣẹ́ èké ká jìnà sí ànábì ni tí kò gbé iṣẹ́ irọ́ jù sílẹ̀ ọlọ́run ò ní kankan kò ní bùkátà sí oúnjẹ tó pàtì àti mímu tó pàtì jíjẹ àti mímu tó pàtì nínú Ramadan kò kan ọlọ́run ọlọ́run náà ti wá bẹ́ẹ̀ o ẹ jẹ́ kí Ramadan kó jẹ́ kókó kan tí ó yíwa padà nínú ìṣẹ̀mí wa ẹ jẹ́ ká gbìyànjú nínú Ramadan yìí gidigidi ọlọ́run kò fi wá ṣe kòǹgẹ́ rẹ̀ ọlọ́run gbogbo wa ṣe kò ń gẹ ẹ̀rù ọba ò jẹ́ ká balẹ̀gìnà na rọ̀mọ̀dọ́n ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ láti kó parí wà á lọ́wọ́ nínú náà kálí wà tó bìlì bá bọ̀ kálí rẹ̀ ojú wálẹ̀ wà á sì ìsàn ràn lọ́wọ́ kálí ṣọ wàjàánà sí ìmínà mọ̀kàbùlín ọlọ́run ṣe wá ní àwọn tí nínú àwẹ̀ yìí tó gba àwẹ̀ wọn tó gba iṣẹ́ wọn wọ́n ni máa tó kí ìnà mínà náà àwọn tó bọ́kùn iná lọ́rùn wọn jẹ́ ká wà nù wọn اللهم أصلح gbogbo ọlọ́pàá ti ṣàtúnṣe alámọ̀rí wa wọ́n fa àìníhù ìgbàlá ọ̀rọ̀wọ̀lá ọ̀rọ̀wọ̀lá bá ní ká kúrò fún gbogbo ìṣúná àgbàlá yìí àdánwò àmẹ̀wò àti àdánwò àbúrú àti gbogbo jẹ́ àmẹ̀wò pàtàkì èyí tó hàn nínú rẹ̀ àti èyí tó pamọ́. اللهم اغفر لنا ولوالدينا سافرجي فوا تامو بيوا والجميع المسلمين àti gbogbo mùsùlùmí pátápátá àhíyá nínú wà ní màjèjì àwọn tí wọ́n ti lọ àtàwàtà ń bẹ láyé wọ́sọ́lì lọ ọmọ wọ́sọ́lì ala nabiyina muhammadin sallallahu alaihi wa alihi wa sallam wa ala alihi wa sahbihi ajma'in qum lis-salat